Ẹ kú òwúrọ̀ ńbẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. Ẹ jí bí? Ẹ mo sì nígbàgbọ́ wípé ayọ̀ àti àlàáfíà báyìí náà ni mo bá ẹ̀yin àti àwọn ìdílé yín. Ẹ kú ọjọ́ mẹ́ta. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Ẹ mo lérò wípé gbogbo wa ló gbádùn àánú, ojú rere àti oore ọ̀fẹ́ Ọlọ́run alààyè nínú rẹ̀. Mo kì í kàbọ̀ sí ọjọ́ ìsinmi titi òní àti èyí tí ó gbẹ̀yìn oṣù keje Eh, bẹ́ẹ̀ náà ni mo kì í kàbọ̀ sí si orí ètò review. Èmi e ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther ni orúkọ mi. Bàbá wa àti Ọlọ́run wa ní orúkọ Jésù Kristi. Àwa kí ọ kú òwúrọ̀ yìí. Bẹ́ẹ̀ ni a dá gbogbo ọpẹ́, ọlá, ìyìn, ògo àti agbára padà fún ọ. Ìwọ nìkan ṣoṣo báyìí ni ó tó láti gba gbogbo ìwọ̀nyí. Bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa. Eh, kì í ṣe fún ọ̀sẹ̀ wa èyí tí a lò tán nìkan ni à ń dúpẹ́ fún bí kò ṣe gbogbo oṣù keje èyí tí ó mú wa làjà ní ayọ̀ àti àlàáfíà a dúpẹ́ fún ìpamọ́ ìṣọ́ àti ààbò rẹ lórí àwa àti gbogbo ìdílé wa pátá gba ọpẹ́ kí o gba ẹ̀yìn wa bàbá èmi àti àwọn ọ̀rẹ́ mi tún ti dé sí iwájú rẹ ní òwúrọ̀ yìí o láti kẹ́kọ̀ọ́ papọ̀ lẹ́sẹ̀ àgbélébú kí a sì ṣe àṣàrò láti inú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀mí mímọ́ a kò lè ṣàì pé ó sọ̀kalẹ̀ ní àárín wa nítorí wípé ìwọ náà ni olùkọ́ni àgbà a bẹ̀bẹ̀ wípé kí o kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ fúnra rẹ kí o lè bá fi òye rẹ̀ yé wa pẹ̀lú ẹ bí a ti wá ń wọ inú ọ̀rọ̀ Ọlọ́run lọ ni mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa bomirin gbogbo etí ọkàn tàbí ayé tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí ẹ gba ọkàn ọgbọ́n ìmọ̀ye ohun oore ọ̀fẹ́ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lò nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ yín lẹ́yìn ẹ̀kọ́ títí òní bàbá jẹ́ kí àwa kí o lè mú ọpẹ́ wa padà wá sí iwájú rẹ̀ báyìí ni a gbàdúrà wa ní orúkọ Jésù Kristi olúwa wa. Àmín. Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan si, ọ̀rẹ́ mi, sí, ẹ́, orí ètò, ẹ́, àsìkò ìsinmi òní. Ní ìtẹ̀síwájú pẹ̀lú àkórí ẹ̀kọ́ wa tí a ti ń kọ́ bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó báyìí. Ìgbésẹ̀ ìgbàgbọ́ apá kẹrin, òun ni a ó máa wò lónìí. Ohun tí ó wà wà nínú àkámọ́, ó ti yí padà o. Ó sì ti di dídá dúró pẹ̀lú ìgbàgbọ́ Bí ó bá gbà kí a ṣe bẹ́ẹ̀, ìgbésẹ̀ ìgbàgbọ́ apá kẹrin ni a ó máa kọ́ lónìí. Ohun tí ó wà nínú àkámọ́ ó yípadà, ó sì ti di dídá dúró. Pẹ̀lú ìgbàgbọ́, bí ó bá gbà kí a ṣe bẹ́ẹ̀, kí Ọlọ́run kí ó bùkún ọkàn gbogbo wa bí a ó ti máa jẹ oúnjẹ ẹ̀mí. Àmín. Jọ̀wọ́ bá mi ká lọ ọ̀rẹ́ mi sí inú ìwé ìhìnrere Matthew tí a ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀hún láti ìbẹ̀rẹ̀ ní orí kọkànlá a ó sì kà láti ẹsẹ̀ ọgbọ̀n lọ sí ìkẹtàlé ní ọgbọ̀n. The Gospel according to Matthew chapter fourteen from verse thirty to thirty-three ìwé ìrere Matthew orí kẹrìnlá jọ̀wọ́ jẹ́ ká kà láti ẹsẹ̀ ọgbọ̀n lọ sí ìkẹtàlé ní ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n bẹ̀rẹ̀ ó sì kà báyìí wípé ṣùgbọ́n nígbà tí ó rí tí afẹ́fẹ́ le ẹ̀rù bà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 kà báyìí wípé nígbà náà li àwọn tí ń bẹ nínú ọkọ̀ wá wọ́n sì fi orí balẹ̀ fún un wípé lóòótọ́ ọmọ ọlọ́run ni ìwọ ṣe kí ọlọ́run kí ó bùkún àjọkà tàbí ìwọ ń fi etí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tí a kà àmín nígbà tí pétérù bẹ̀rẹ̀ sí ní rì léyìí tí yóò lè jẹ́ lẹ́yìn ìgbà tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ bí i mélòó kan síwájú lórí mi. Ó dá mi lójú pé èrò ọkàn àwọn mìíràn nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ti, tí wọ́n jọ wà lójú agba mi. Àní mò ń sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn yòókù ti wá yípadà. <laughs> Ó sì ti wá di nǹkan bí i, kò tán Pétérù, ẹ wá wáyé aláṣejù bí i ó ṣe bí a gbìyànjú àti sọ fún wọn tó. ṣùgbọ́n jíjọ tí o jọ ara rẹ lójú tí ó sì rò pé ìwọ nìkan ló gbọ́n kò jẹ́ kó o gbọ́ ọ̀ àbí ẹ̀ máa wá wo wàhálà àti ìyọnu tí ó kó ara rẹ̀ sí báyìí olùgbàlà kì bá ti rìn lórí omi láti wá gba gbogbo wa bí kì í bá ṣe bíbẹ́ tí ó bẹ́ sí iwájú tí ó sì sọ fún olùgbàlà pé òun fẹ́ rìn lórí omi Wó ṣùgbọ́n ní ti Pétérù, òun kan, ó ní, ó ní ìdánilójú lórí ohun kan. Òun náà sì ni nípa agbára Kristi. Ó sì fẹ́ fihàn, wó kódà kì í ṣe ti àfihàn ìgbéraga rárá o. Ọkàn Pétérù kan balẹ̀ lórí wípé kò sí bí ó tilẹ̀ wù kí ó rí. Agbára Jésù olùgbàlà ó ká ohun gbogbo. Kí ni ohun tí mo wá ń gbìyànjú àti sọ fún ọ l'òwúrọ̀ yìí ọ̀rẹ́ mi náà ni wípé, wo ṣòrí ní gbígbé ìgbésẹ̀ ìgbàgbọ́ ní ìgboyà. Ewu kan wà o. Èyí ni àwọn olóyìnbo sì ń pè ní risk ní èdè gẹ̀ẹ́sì. Ṣé o wá rí ewu náà? Sí ní ìpinnu rẹ láti dá nìkan dúró lórí ìgbésẹ̀ ìgbàgbọ́ tí o fẹ́ gbé. Ìdí èyí sì ni wípé kìí ṣe gbogbo ènìyàn tàbí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò rà tàbí gba èrò ìgbàgbọ́ rẹ rò, wọn kì yóò sì gbà á gbọ́. Ṣé o wá rí ìgbàgbọ́ tí à ń sọ̀rọ̀ rẹ̀? Kò ní ìtumọ̀ tàbí òye kankan ní ìbámu sí èrò ènìyàn. Wò ó ṣe rí? Ọ̀pọ̀ ìgbà ni àwọn èrò àti iṣẹ́ ìgbàgbọ́ kí tẹ̀ mọ́gbọ́n kankan wá pẹ̀lú èrò ènìyàn rárá. Nítorí èyí sì ni ó ṣe rí àwọn ohun ìrẹ̀wẹ̀sì púpọ̀ ní gbígbé ìgbésẹ̀ ìgbàgbọ́ rẹ o. Wo àwọn ọ̀rọ̀ bíi, àwọn ohun tí o sọ kalẹ̀ yìí náà kò burú rárá, ó dára púpọ̀. Ṣùgbọ́n bí kò bá ṣiṣẹ́ ńkọ́? Wo ó tún ṣalábàápàdé àwọn ìbéèrè bíi, kí ni yóò ṣẹlẹ̀ sí ọ bí o bá kùnà? Àbí nígbà tí ìgbésẹ̀ ìgbésẹ̀ rẹ tí o ṣàlàyé kalẹ̀ yìí tí ó bá polúkúlùmùṣu, báwo ni ó ti ṣe ṣa èrúnrún tàbí àfọ́kù rẹ̀? Ẹ wò ó, ṣé o ní tàbí o ti ṣe ètò mìíràn sílẹ̀ fún ara rẹ? ọ̀rẹ́ mi, kódà. Ọ̀pọ̀ tí ti lè rò pé orí rẹ kò tiẹ̀ pé rárá torí ọrọ̀ àti èrò rẹ kó bá ti aráyé yòókù mu. Nígbà tí àwọn mìíràn yóò tún máa jà ọ́ níyàn wípé àwọn ti wà ní ipò rẹ rí, àwọn sì ti gbé irú ìgbésẹ̀ rẹ tí o fẹ́ gbé rí. Pabọ́ báyìí ni gbogbo rẹ̀ òní ó jásí. Hmm, àwọn aláriwísí. Wò ọ̀rẹ́ mi, má ṣe ìyọnu nípa tiwọn rárá o. Wọ́n ti wà nínú ayé tipẹ́. Bí a bá sì tún ń sọ̀rọ̀ nípa dídá dúró bí ó bá gbà kí o ṣe bẹ́ẹ̀. Wò ó, ènìyàn akẹgbẹ́ rẹ ní kò sí níbẹ̀. Jésù Kristi olùgbàlà wà níbẹ̀ láti jẹ́ ọ̀rẹ́ ìrìnàjò rẹ bí o ti ṣe ń lọ kiri ní ọ̀nà rẹ tí yóò sì dì ọ́ lọ́wọ́ mú pẹ̀lú nínú ìgbì omi, afẹ́fẹ́ àti ìjì líle. Òun yóò wà ní ẹ̀yìn rẹ fún ẹ̀ṣọ́. Ẹ́ nítorí wípé bí o bá ṣe àkíyèsí dáadáa ní Matthew orí kẹrìnlá ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n. Ó wípé nígbà tí wọ́n sì bọ́ sínú ọkọ̀, afẹ́fẹ́ dá léyìí tí ó túmọ̀ sí wípé ìjì kò yé jà títí wọ́n fi wọ inú ọkọ̀ padà. Léyìí tí ó jẹ́ wípé lẹ́yìn tí Pétérù kígbe pé Olúwa fún ìrànwọ́ tí ó sì ti na ọwọ́ rẹ̀ láti gbà á tí pétérù sì ti wá wà pẹ̀lú jésù tí wọ́n sì ti wá rìn padà lọ sínú ọkọ̀ ní ariwo àti ìjìyì wà síbẹ̀ ṣùgbọ́n o kò lágbára láti ṣe ìpalára kankan torí wípé agbára kristi ó ju ti gbogbo ìjì lọ Hallelujah! Àmín. Hmm. Ẹ ọ̀rẹ́ mi, bí Ọlọ́run bá ti wá sọ fún ọ wípé níṣó, tẹ̀síwájú tàbí wá bí ó ti sọ ọ̀rọ̀ kan ṣoṣo náà fún Pétérù, ẹ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti ṣe òun náà tí ó sọ fún ọ kí o ṣe. Igbe omi, afẹ́fẹ́ àti ìjì yóò wà wọn yóò sì jà pẹ̀lú ariwo. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi, má gbàgbé ohun kan tí mo ti ń tẹnumọ́ fún ọ láti bí ọ̀sẹ̀ mélòó báyìí wípé wọ́n kàn wà fún ìdààmú ọkàn ènìyàn lásán ni. Wò ó, ohun gbogbo báyìí ní ṣiṣẹ́ fún ẹni tí ó bá gbàgbọ́. Máàkù orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹta lé ní ogún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ábà baba, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún agbára ọ̀rọ̀ rẹ àti àwọn náà tí o ti kọ́ wa títí di àkókò yìí. Gba ọpẹ́ àti ìyìn wa. Ẹ̀ẹ̀, àwa gbà ládùrá lówurọ̀ yìí wípé kí o kì wá láyà, kí àwa má bà bẹ̀rù, fòyà tàbí ṣojo láti tẹ̀síwájú ìgbésẹ̀ ìgbàgbọ́ wa bí ó tilẹ̀ gba kí a dá dúró lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀. Bí àwa ti wá ń lọ nínú ọ̀sẹ̀ àti oṣù wa titun ni a gbà ládùúrà wípé kí o máa bá wa lọ. Má sin wa lọ, ṣe ojú rẹ kí ó mọ́lẹ̀ sí wa lára bàbá. Bẹ́ẹ̀ náà la da ẹ̀jẹ̀ Jésù bo ara wa, àwọn ìdílé wa, ohun gbogbo tí ṣe tiwa pátápátá, iṣẹ́ tàbí okòwò wa. Jẹ́ kí àwa kí ó lè padà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí àwa ti ọpẹ́ àti ìyìn àti ẹ̀rí. Báyìí ni a náà. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ ọ̀rẹ́ mi, mo sì kí ọ kú adúrótì rẹ pẹ̀lú mi lórí ẹ̀kọ́ yìí jọ̀wọ́ tún wáyé láti darapọ̀ mọ́ mi lẹ́ẹ̀kan sí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lágbára Ọlọ́run láti kọ́ ẹ̀kọ́ ọ̀hún parí. Ṣé o rí, mo fẹ́ fi àpẹẹrẹ dídá dúró pẹ̀lú ìgbàgbọ́ tàbí ìgboyà bí ó bá gba kí a ṣe bẹ́ẹ̀ kan hàn nínú Bíbélì. Mo sì mọ̀ pé yóò túbọ̀ ru ọkàn rẹ sókè ní ìgbàgbọ́, yóò sì tún fún ọ ní ìyànjú pẹ̀lú. Tó bá rí bẹ́ẹ̀ jọ̀wọ́, wá láti darapọ̀ mọ́ mi láti kọ́ ẹ̀kọ́ ọ̀hún parí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára Ọlọ́run ṣùgbọ́n títí ó wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ọ̀hún kọ́ ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ sí ayé ilé iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín. Ah,